mo wò èmi wo mo wé èmi wo mo wò yíká mo rí pọ́pá yẹ bàbá o èmi wo mo wò èmi wo mo wò èmi wo mo wò yíká mo rí pọ́pá yẹ bàbá o. Thank you, Father, for this moment. We worship you, Lord, because you're God. Alpha and Omega, the rock of Sharon, the lily of the valley, I am what I am. Unchangeable change. nobody like you. Unchangeable, unchangeable, unchangeable, unchangeable. Unchangeable, unchangeable, unchangeable, unchangeable, unchangeable. Unchangeable, unchangeable, unchangeable.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 I cannot do without you. I cannot do without you. Oh Lord, I cannot do without you. I cannot do without you. I cannot do without you. Oh Lord, yes, we can do without any anybody, but you, you Lord, we can't do without you. My children cannot do without you. I cannot do without you. My sweet daughter cannot do without you. Oh Lord, my well wisher cannot do without you. We cannot do without you. We cannot do without you, Savior. We cannot do without you. We cannot do without you. We cannot do without you. Savior. <laughs> we cannot do without you. We cannot do without you. We cannot do without you, Savior. Three after six. Yes, Lord. We cannot do without you, Father. We cannot do without you. We cannot do without you. Savior. We cannot do without you. We cannot do without you. We cannot do without you. Savior. olúwa ṣe ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ọba tó jọba lọ́ba tó fọba jẹ́ ọba lánàá àti lẹ́ni ọba títí ayérayé ọlọ́run tí a máa ń pè lájò tó máa ń jẹ́ nínú ilé fún wa ọba tó wà níbi gbogbo tó mọ̀ bó tó sì lè ṣe gbogbo ọlọ́run tó ga ju ènìyàn lọ tó ga ju òkè àti ilẹ̀ lọ ọlọ́run tí a kò lè fi wé ohunkóhun ọlọ́run tó gbọ́n ju gbogbo ọlọ́gbọ́n ayé lọ ọlọ́run tó lọ́rọ̀ ju gbogbo ọlọ́rọ̀ ayé lọ ọlọ́run tó ní òye gbogbo olóye lọ ọlọ́run tó ní agbára gbogbo alágbára ayé lọ kábíyèsí rẹ lẹ́dùnmarè o bọ́lá fọláṣẹ adéjúbà rẹ lónìí o mo fìgbà fún ọ mo fògo fún ọ mo fi ọpẹ́ fún ọ mo fi ọlá fún ọ ọba àkìkì tó ọba tó máa ń gbani ọba tó máa ń lani ọba tó ń ṣe ohun tí ẹnìkankan kò lè ṣe ẹlẹ́yinjú àánú ọba tí ara rẹ̀ kún fún etí àti ojú àti ọwọ́ àti ẹsẹ̀ ọlọ́wọ́pọ̀rọ̀ tí ń gbọmọ ìlọ́wọ́ ikú ọ̀pọ̀ tí mo ń gbọ́ láì lẹ́nìyàn kábíyèsí elédùnmarè ọba tó máa ń lọ sójú ogun tí ò fàdájà tí ó sì fìbọn ṣe ọba tó ń ṣe ohun tó wù tẹ́nikẹ́ni ò lè pérè kábíyèsí o elédùnmarè kábíyèsí ọba tó bẹ nínú òjò bẹ́ẹ̀ ni tó jò pa kábíyèsí ọba tó bẹ nínú òrùn tó rùn ò sì lè mú bákan náà bẹ́ẹ̀ ni ọba tó tún bẹ nínú ooru tó rùn ò lè mú ọba tó bẹ nínú oúnjẹ tí kò kì í jẹ tí kò sì kì í mí tí kò tiẹ̀ kì í kú tí ò kì í kó sí ohun tó lè ṣe kábíyèsí Elédùmarè ọba tó dóorun tí oorun òkun rí kábíyèsí o tí òkè sóun gbé kábíyèsí o ọba tó ní ẹsẹ̀ ní gbogbo ara bẹ́ẹ̀ ni tó sì rìn kábíyèsí o tó jáde tí ó sì tàn lé kábíyèsí o Elédùmarè elétìlú kárábí ajere àyàn ológun àṣẹ ọlọ́ba ọlọ́ba gbọgbọrọgbọ tó gbélé ayé ró tó sì gbé ọ̀run ró bákan náà ọlọ́run tó ní gbogbo ayé tó ní ọ̀run kábíyèsí ọba tó tún wá ayé àti ọ̀run òkú ọwọ́run ọba tó ga ju òkè àti ilẹ̀ lọ ọba tí ò ní ìbẹ̀rẹ̀ tí ò lópin tó jẹ́ òun ní ìbẹ̀rẹ̀ àti òpin gbogbo alfa àti omega kábíyèsí rẹ̀ elédùnmarè bọ́lá fọláṣadé yàn ológo lónìí mo ṣe ọlọ́ba mo júbà rẹ o lórí gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé àwọn tó wà ní orí ibi lónìí àti tí ò sí àtàwọn tó ti ba pláfọ̀mù jẹ́ tí wọ́n ti ẹ̀kọ́ nẹ́ẹ̀tì wa tí wọ́n ti ẹ̀fẹ́ kọ́rán tiwa mọ́ ọlọ́run mo dúpẹ́ fún yín mo rántí gbogbo wọn ẹ̀sìn mọ gbogbo wọn ìmọ̀ wọn ẹ̀mọ́ wọn ọlọ́run ẹ ṣé gan ni mo dúpẹ́ o lórí gbogbo ọmọ tẹ fún mi lórí ọmọ mi especially obìnrin ni olú ẹ ṣé gan ni o gbogbo ń tẹ́ jẹ́ ká là tẹ́ jẹ́ kó àṣubú ẹ̀ ní jẹ́ ká ṣubú sójú ogun ẹ ṣé bàbá wa àti ọlọ́run wa ẹ sọ nítòótọ́ pa tábà lánú ogun kọjá ẹ wà pẹ̀lú wa nínú ogun náà ẹ jagun náà fún wa ó ṣe ogun náà fún wa tábà tiẹ̀ lánú náà kọjá iná náà ò ní jó wa tábà lánú omi omi náà ò ní gbé wa lọ kábíyèsí Elédùmarè ọ̀rọ̀ rẹ yìí ó sì mú ju dàkídà olójújú méjì lọ mo yìn ọlọ́gun lónìí mo ọlọ́run ẹ ṣé olùgbàlà ẹ ṣé olùgbàlà ẹ ṣé fún ọjọ́ tuntun tó tún mọ́ lónìí ọjọ́ tuntun tó tún ti dé lónìí tó máa tún lọ tí ò ní padà wá mọ́ kábíyèsí elédùnmarè gbogbo ọjọ́ ló tuntun tuntun ní ọ̀dọ̀ rẹ bẹ́ẹ̀ ni o tó bá ti lọ kò kí ń padà wá mọ́ ọlọ́run tó ní ọ̀tọ̀ tó ní ìgbà ọ̀tun tó ní ọjọ́ ọ̀tun ọlọ́run tó lo ohun tuntun ọlọ́run tó mọ ohun tuntun ọlọ́run tó sì lè ṣe ohun tuntun mo dúpẹ́ lórí ayé wọn tó pé gbogbo ibi tí wọ́n ròyìn tó ń ṣe kò lè ṣe lórí mi àtọmọ àti olórí àwọn olólùfẹ́ mi orí ara wọn ni wọ́n fi gbé ibi wọn ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ fún àwọn tó ń jà wá lógun secretly mo dúpẹ́ torí pé àṣírí wọn ó wà lọ́wọ́ ìwọ ọlọ́run alààyè tó gbẹ sí lẹpẹgbà àṣírí ayé àti ọ̀run ó bẹ lọ́wọ́ rẹ níta bá sì ṣe lábẹ́ òrùlé lórí òrùlé la fi wọn ní ọjọ́ kan mo dúpẹ́ pé àṣírí ọ̀tá wọn ni kò ní bò mo dúpẹ́ gbogbo ibi tí wọ́n fẹ́ fún èmi àtọmọ àti mi yóò jẹ́ ìpín tiwọn ibi ò ní jẹ́ tiwa ni kò ń ṣe fún ikú kò ń ṣe fún àrùn kò ń ṣe fún òṣì ẹ ṣé olówó orí mi ẹ ṣé bàbá mi ẹ mo yàn án lógo your Thank you, Father. We worship you, Lord. You are wonderful. You are excellent. You are powerful. You are beautiful. Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ Ọlọ́run ẹ Ọlọ́run ẹ Ọlọ́run ẹ I can't thank you enough. Bàbá mi ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé. Ọpẹ́ ló ń jẹrẹ o, mo dúpẹ́ fún yín o, mo yìn lógo, mo ṣe yín lọ́ba o. Olúwa mo dúpẹ́ pé kò ní rí fún wa bí ọ̀tá ṣe fẹ́. Ọ̀tá ti sapásapá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kò rí fún wa bí wọ́n ṣe fẹ́. Ọlọ́run ẹ ṣé, Kristi ẹ ṣé, Olùgbàlà ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ṣú ẹ̀ níta bàbá platform ẹ̀jẹ̀ á máa rí rẹ̀ á kéré awó òkéré lọ́wọ́ ara wa nítorí pé ó ti ṣẹlẹ̀ sí àwọn kan náà rí bẹ́ẹ̀ ni wòlíì kan ó ní bẹ́ẹ̀ ni wọ́n rí èrò púpọ̀ nínú ayé lẹ́yìn ọba nì àwọn ọba ayé àti àwọn ìjòyè àti àwọn pásọ èké àtàwọn ìkà àtàwọn ẹni bí ni olúwa bẹ́ẹ̀ ni wọ́n rí wọ́n màtán dìde ogun sí ọmọ ìránṣẹ́ ọlọ́run níjọ́ náà nì bẹ́ẹ̀ ni ọmọ ìjì rẹ̀ tiẹ̀ tún sọ fún ó ní wò ó kò mà sẹ́ni kankan lẹ́yìn wa ó ní wò ó tí ọlọ́run bá ṣe lójú ni ó ní wàá mọ̀ ìpé àwọn tó wà pẹ̀lú àwa ó ju àwọn tó wà pẹ̀lú wọn lọ bẹ́ẹ̀ ni wọ́n kàn lè rí èrò àwọn fake crowd àwọn tó máa máa sọ pé àwọn èèyàn fẹ́ràn wọn gan ṣùgbọ́n níbi tí wọ́n ń gbé nílùú wọn náà lójoojúmọ́ ni wọ́n ń jà lójoojúmọ́ ni wọ́n bára wọn fa wèrè lójoojúmọ́ ni wọ́n wá pù ni wọ́n pùlẹ̀ ara wọn down lójoojúmọ́ ni wọ́n ń jalè náà ṣe nǹkan búburú ṣé ìfẹ́ ni no Lord I thank you for the wisdom thank you for the understanding olúwa mo yàn ológo mo ṣe ọlọ́ba mo júbà rẹ nígbà tá a bá tiẹ̀ sọ tí ò sẹ́ni kankan lórí platform á sọ̀rọ̀ nítorí pé ìwà pẹ̀lú wa sí ẹ̀sẹ̀ yìí là ń pè kí n ṣe ènìyàn ọlọ́run ẹ ṣé gan ni bàbá wa ẹ ṣé olówó orí wa ẹ ṣé bó jẹ́ ní tí àwọn ọ̀tá ṣe ni wọ́n sọ fún wa pé àwọn pọ̀ jù wá lọ wọ́n pọ̀ gan wọ́n sọ fún wa pé y yes they are multitude but you are they are, you, they are not up to you wọn ò tó ìka rẹ ọlọ́run ẹ ṣe gan ni bàbá ẹ ṣe ọlọ́run gbàgbàgbàgbà tó wà lẹ́yìn wa tó wà nínú wa tó wà láyé wa tó wà nínú ayé mi àtọmọ àtàwọn olólùfẹ́ mi ọlọ́run ẹ ṣe ọlọ́run tó tóbi àjọ ayé lọ bẹ́ẹ̀ ni wọ́n ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni wọ́n sagbára wọn bẹ́ẹ̀ ni ìpinnu wọn ò wá sí ìmúṣẹ ọlọ́run ẹ ṣe ọlọ́run olùgbàlà ẹ ṣe ayérayé ẹ ṣe ọlọ́run ẹ ṣe ọlọ́run ẹ ṣe ọlọ́run ẹ ṣe nítorí bẹ́ẹ̀ náà ti sọ fún wa bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni ó ní pé ìpín ẹlẹ́ṣẹ̀ kò lè wá sórí olódodo èèwọ̀ ni ìpín àwọn ẹni búburú ni ẹ yọ àwọn ìkà tó ń èèyàn mímọ́ bẹ́ẹ̀ ni àwọn ẹni bí àwọn ẹni òkùnkùn tán pera wọn lẹ́yìn ọ̀mọ́lẹ̀ ọlọ́run ìpinnu búburú wọn ò lè wá sí ìmúṣẹ lórí èmi atọ́mọ àti gbogbo àwọn olólùfẹ́ mi ọlọ́run ẹ ṣé gan ni bàbá mo fìyìn fún yín lónìí mo fògo fún yín o ọ̀nà tí a wà gbà ṣẹ̀ sí ọ nínú èrò àti ìwà àti ṣe àtàtì tí a ti ṣẹ̀ sí ọ tẹ́lẹ̀ Olúwa dáríjì aláàánú ni yín ṣàánú fún wa lónìí o aláàánú ni yín ayérayé ṣàánú fún èmi àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé ṣàánú fọmọ mi ṣàánú fún wa Olúwa ṣàánú fún wa Olúwa ṣàánú fún wa bàbá ṣàánú fún wa olúwa ṣàánú fún wa olúwa ṣàánú fún wa olúwa ṣàánú fún wa olúwa ṣàánú fún wa gbogbo àwọn tó wá dogun mọ́ wa tó di ọ̀tẹ̀ mọ́ wa gbogbo àwọn tó ń pa ènìyàn ṣeré gbogbo àwọn èèyàn ìkà tó gbéra wọn lẹ́yìn rere ní orílẹ̀-èdè nàìjíríà àti ní àyíká àti àyídà wa lórúkọ jésù ọlọ́run máa tú wọn láṣìírí gbogbo àwọn ìka èèyàn tó pera wọn ní èèyàn rere àwọn afẹ̀jẹ̀wẹ̀ àwọn afiniṣètùtù ayé gbogbo àwọn èèyàn tó tó fi kọ́là tó fi kọ́là sọ́run tó fi ń bojú tó pera wọn lẹ́nìyàn rere tó sì jẹ́ ènìyàn bí gbogbo wọn pátá korogodo má jẹ́ ká sí wọn bò lórúkọ jésù olùgbàlà ayérayé gbogbo àwọn tó bá ti ń gbógun tì mí tó gbógun tọmọ mi bàbá má jẹ́ ká sí wọn bò lórúkọ jésù ọlọ́run máa kọlù wọn lọ àdìgbòlù wọn bẹ́ẹ̀ ni ẹ sọ nínú ọ̀rọ̀ yín pé tẹ bá fẹ́ kìlú tó rẹ̀ mú tó rere jẹ gbogbo àwọn tó fẹ́ máa jọba ìkà lórí ìmọ̀ olùwàyàn ọba búburú fún wọn lórúkọ jésù gbogbo anìkan tó fẹ́ máa yan ọba ìka lórí mi tó fẹ́ máa jẹ lórí mi fún ibi ó àwọn tó dùn wọn lọ tó lágbára jù wọn lọ tó máa ṣèkà fún ọlọ́run gbèdìde sí wọn lórúkọ jésù gbogbo ẹni tó fẹ́ máa jọba ìka lórí èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi gbogbo àdúrà fún ọmọ ìdábẹ̀ lórúkọ jésù ọlọ́run tó ga ju ayé àti ọ̀run lọ yan búburú tì wọn lórúkọ jésù jẹ́ kó olùfisùn kó dúró lọ́wọ́ ogun sí wa lórí Facebook yìí olùwàjọ tẹkùn tí lórúkọ Jésù gbogbo aníbà dìde ogun sí èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi olùwàjọ o olùwàjẹ kàwọn ẹ̀dá bẹ́ẹ̀ tẹ olùwàjọ tí gbogbo anítọ dìde ogun sí pílàfọọmù mi olùwàjẹ kẹdà bẹ́ẹ̀ tẹ kó tí lórúkọ Jésù gbogbo aníṣe bí ọ̀rẹ́ tí mi tó sì jẹ ọ̀tá Ọlọ́run kàn ní àbùkù olúwa fi ṣẹ̀sín ayérayé ẹ̀sìn ìta gbàgbà ni kò fi wọ́n ṣe lórúkọ jésù olúwa máa fi wọ́n ṣẹ̀sín gbogbo ẹ̀ṣẹ̀ ọjọ́ pípẹ́ tó ń ti ṣẹ̀ sí ọ ọlọ́run gbé wá sí ìta gbangba gbogbo ẹni bá gbógun ti èmi àtọmọ mi olúwa mo gbàdúrà fún ọmọ ẹ̀dá bẹ̀ olúwa gbé ogun tì wọ́n ìyà kó jẹ wọ́n pa ara kó ni wọ́n pa bẹ́ẹ̀ ló máa ní padà jésù olúwa wa ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mọ́ lónìí a fẹ́ sọ̀rọ̀ rẹ o bàbá agbẹ́nu mi sọ̀rọ̀ ọlọ́run gbà kó so ètò bá ti dè lónìí olúwa mi dè olúwa tó dè dìdí lórúkọ jésù ètò àbá tu olúwa tu ẹni bá sọ̀rọ̀ òdè sí mi nínú àdúrà rẹ ẹnikẹ́ni tó bá gbẹ̀gùn fún mi ẹni tí mi ò dárúkọ rẹ̀ sínú àdúrà mi tí mo kàn máa ń gbàdúrà tèmi ni pé ọlọ́run gbogbo ogun tó bá jà mí ni kó kọlù ogun tó bá jà mí ni kó ṣẹ́ fún mi ẹni bá dìde ogun tó sọ rẹ̀ ogun tó bá sọ rẹ̀ nípa tí ni ní kó dáná sun ẹnikẹ́ni tó bá sọ pé òun jẹ́ ìkànnì tó bara tó sì bara pamọ́ tó fara sin ni kó já sí ìwòwò mẹ́ni tà ìlà gbàdúrà yẹn ní ìwòwò láti sọ fún ọlọ́sàn àti lóru láàárọ̀ àti lálẹ́ ní gbogbo ìgbà ẹ sì máa ń gbọ́ ọba tó ń gbàdúrà kìnìún ẹ̀yà júdà gbogbo ìdílé jésù ọba tó bá gbogbo ènìyàn lọ́ba tí òkú tí ò sì lè kú láéláé ọba tó bá dúró ti ní tí ẹnikẹ́ni kò lè yí padà tí ò lè lé padà lẹ́yìn rẹ̀ ọlọ́run ẹ ṣé o kò sẹ́ni tó lè lé yí padà lẹ́yìn mi kò sẹ́ni tó lè lé mi padà lẹ́yìn rẹ̀ ọlọ́run tó tóbi jùlọ ẹ fi àṣínà wọ̀n mẹ́ bẹ́ẹ̀ ni ẹni wọ́n pinnu gan láti gbọ̀rọ̀ lẹ́nu mẹ́ ṣùgbọ́n kò ṣeé ṣe fún wọn gbogbo àwọn tó lè gbọ́ wọn sọ wọ́n ń ṣe ẹ̀sìn ni gbogbo ìka ọjọ́ pípẹ́ wọn wá síta gbangba ọlọ́run mo gbàdúrà lẹ́ẹ̀kan sí gbogbo àwọn tó kù ìka wọn tó ti ṣe ni fún àwọn ọmọ ọlọ́mọ olùwàjọ́ máa wá síta gbangba gbogbo àwọn tó ń ṣe búburú ni ọ̀run máa tú wọn ní àṣírí lórúk lórúkọ jésù gbogbo àwọn tó ń ṣiṣẹ́ láti da orílẹ̀-èdè nàìjíríà wò láti bà bẹ̀ jẹ́ láti má jẹ́ káwọn ènìyàn gbádùn ní orílẹ̀-èdè náà gbogbo àwọn ìka náà ọ̀run gbaṣọ lára wọn ọ̀run tú wọn ní àṣírí lórúkọ jésù gbogbo àwọn alágbára ìka gbogbo àwọn ènìyàn búburú tó ń sponsor ogun lábẹ́lẹ̀ ti orílẹ̀-èdè náà àṣírí wọn kó tú o lórúkọ jésù gbogbo ẹnikẹ́ni tó ń gbàdúrà tó sì ń ṣe búburú ló ti ayé mi gbogbo ẹni tó gbógun tọmọ mi gbogbo ẹni tó gbógun ti gbé mi gbogbo ẹni tó lọ máa gbé mi mi láàyè ilẹ̀ gbọ́rọ̀ olúwa ó yẹ máa mi gbogbo wọn lórúkọ jésù ilẹ̀ máa mì wọ́n o gbogbo ẹni gbógun tì mí ilẹ̀ máa mì wọ́n o gbogbo ẹni gbógun tì mí ilẹ̀ máa mì wọ́n o ẹni gbógun ti sẹ́ra ọmọ mi ilẹ̀ máa mi àwọn ẹ̀dá bẹ́ẹ̀ gbogbo ẹni gbógun tògo mi ilẹ̀ máa mì wọ́n o gbogbo ẹni gbógun ti pláfọ̀ mi ilẹ̀ máa mì wọ́n o ilẹ̀ máa mì wọ́n o ilẹ̀ máa mì wọ́n o gbogbo àwọn ènìyàn búburú tó gbógun tayé mi tó gbógun gbógunti ògo mi tó gbógunti tònáwó mi tó gbógunti ọmọ mi tó gbógunti ìpè mi ó yá o ilẹ̀ gbọ́ máa gbé wọn mẹ̀ ó yá ilẹ̀ máa gbé wọn mẹ̀ ilẹ̀ máa gbé wọn mẹ̀ ẹjọ́ rẹ̀ kó ti tóbi ju prísì aye lọ Oya yá me prison ara prison ilẹ̀ ó yá máa gbé wọn mọ̀ ó yá máa lọ́ọ̀kì wọn dáhùn sínú ilẹ̀ lórúkọ Jésù ó yá gbogbo ẹnikẹ́ni tó gbàdúrà òlòdì sí ayé mi tó porúkọ mi fún ibi tó pe àwọn wòlíì ìkàjọ tó pe àwọn babaláwo ìkàjọ tó pe àwọn àfa ìkàjọ lórí èmi àtọmọ mi ó yá gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ ilẹ̀ gbé wọn mẹ̀ máa gbé wọn mẹ̀ máa gbé wọn mẹ̀ máa gbé wọn mẹ̀ máa gbé wọn mẹ̀ máa gbé wọn mẹ̀ máa gbé wọn mẹ̀ máa gbé wọn mẹ̀ máa gbé wọn mẹ̀ bẹ́ẹ̀ lórí kò ní í padà ọlọ́run bàbá ọmọ àti ẹ̀ máa dúpẹ́ fún yín lónìí agbẹ́yìnga gbogbo ẹ̀ tó bá lò máa yẹ̀yẹ́ mi àbúnáná yẹ̀yẹ́ mi ó lọ yẹ̀yẹ́ wọn gbogbo àwọn èèyàn tó máa sọ pé káwọn èèyàn máa wá sínú inbox mi wọ́n máa wá pè mí gbogbo ẹni tẹ́ ẹ bá lò láti pè mí gbogbo ẹ̀yàn mo ṣì ní ó yá mọ́tò kó pa yín dànù gbogbo ẹ̀yìn kẹ́yìn tó bá rán wọn níṣẹ́ ibi sí ayé mi ó yá ẹ̀sìn ayérayé kò dé ba ilé yín gbogbo ẹ̀ṣẹ̀ ọjọ́ pípẹ́ yín ọ̀run gbé wá síta gbangba bẹ́ẹ̀ ló máa rí kò ní padà ọlọ́run lẹ́ẹ̀kan sí mo yìn lógo I can't thank you enough you are always wonderful you are always powerful there is nobody like you yes bẹ́ẹ̀ sáà kí ènìyàn ọlọ́run là ń wò olùpilẹ̀ṣẹ̀ àtàláṣepé ìgbàgbọ́ wa I cover myself right now with blood of Jesus my daughter with blood of Jesus wa mo lépa mo sì lépa mo gbà padà gbogbo ń tí àgbà lọ́wọ́ mi gbogbo ẹnikẹ́ni tó lọ fẹ́ sẹ́nu mọ́ mi ó yá lórúkọ Jésù sọ àsọtẹ́lẹ̀ mi lórí mi ó yá gbogbo àsọtẹ́lẹ̀ rẹ ó yá kó lọ sórí ọmọ rẹ kó lọ sórí ìpè rẹ kó lọ sórí ayé rẹ lórúkọ Jésù ó yá nígbà ní kí wọnú ìdè ìwọ ló máa wọnú ìdè ó yá gbogbo jésù ó yẹ máa kó sí iṣẹ́ ẹ̀ṣẹ̀ tẹ́ ṣe lọ́jọ́ pípẹ́ ọ̀run gbé wá sí gbangba lórúkọ jésù ọlọ́run tó dá ayé àti ọ̀run don't pardon my enemy those who are waging war against me security ẹni tó bá mi jà tó tí mi ò kì í ṣe ogun àti ìṣòro wọn ṣùgbọ́n tó bá mi jà bí ìgbẹ́ mi ní ogun àti ìṣòro wọn ọlọ́run bá wọn jà gbogbo ẹni bọ́mọ mi jà ọlọ́run bá wọn jà gbogbo ẹni bá mi jà ọlọ́run bá wọn jà gbogbo ẹni bá mi jà ọlọ́run bá wọn jà gbogbo ẹni bá mi jà ọlọ́run bá wọn jà alágbára lọ́run àti láyé alágbára ayé tó bá mi jà alágbára lọ́run àti láyé yín lá bá wọn jà gbogbo àwọn tí a bẹ̀ sí mi láti bá wọn jà láti dà mí láàmú olúwa dà wọn láàmú gbogbo àwọn tí a bẹ̀ sí ọmọ mi láti dà láàmú olúwa dà wọn ìdábẹ̀ láàmú gbogbo àwọn tó bá iṣẹ́ òkùnkùn lórí mi ó yá o ikú òjì kò bu àárín yín lọ ó yá mo gbàdúrà fún yín gbogbo ẹni fẹ́ kí n kú ó yá máa kú kó òjìjẹ ẹni fẹ́ kọ́ ọmọ mi kú wọn ló gbọmọ sí lórúkọ jésù èmi o àbọ̀ ọlọ́run ó dájú lórí mi àti lórí àwọn ọmọ tí ọlọ́run fún mi lórí àwọn olólùfẹ́ mi gbogbo ẹni fẹ́ mi fẹ́re gbogbo ẹni gbowó láti ṣe mí níbi ibi kó bá ọ ọ̀run ọwọ́ ọ̀run lù ọ́ pa bẹ́ẹ̀ ló máa rí òkò ní padà ọlọ́run ẹ ṣe lẹ́ǹkan sí ayé lọ́gbọ̀ fún ọjọ́ Wednesday yìí gbogbo ire ló kún fún gbogbo ọjọ́ ló kún fún ire ló sì kún fún ibi mo sọ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run àti ikọ̀ tó tọ́ Elédùmarè pé ibi ọjọ́ òní kò ní jẹ́ tèmi kò ní jẹ́ tọmọ mi kò ní jẹ́ ti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà thank you father because you always answer prayer i worship you lord because you are god hallelujah be unto your name ẹlẹ́dàá ẹ ṣé aṣẹ̀dá ẹ ṣé olùgbàlà ẹ ṣé alágbára ẹ ṣé gbogbo all the people that been a blessing to me in one way or the other i pray for you the almighty god we open the gate of heaven and we pour blessing blessing upon me and you. We pour blessing upon our children. We pray bless, pour bless, blessing upon our home, upon our children, upon our husband, upon our good, I mean, upon our land. In the name of Jesus, those who have been a blessing to me, the Lord will bless me and you. We will bless our children. We will bless our husband. We will bless our wife. The Lord will bless you. But those who have been a trouble to me, the Lord will trouble you. The Lord will be a trouble to you. The Lord will trouble you. The Lord will expose you. The Lord will feel, <laughs> the Lord will make will make fun of you. The Lord will expose you. The Lord will naked you. Your secret will be opened in the name of Jesus Christ. The Lord will raise his standard against you. The Lord will fight you. Himself will fight you. King of God will fight you. Mighty warrior will fight you. All the people that pray evil prayer against me, that you turn yourself to enemy against my life, especially those of you who are blessed before. I pray for you that Lord will not stand against you. He will slay you. The hosts of heaven, that wicked mode will fight you. Fight your ministry. Fight your home. Fight your children. Fight your wife. Fight your husband. Fight whatever you do. Your life will be frustrated. Those who want me to be frustrated, I pray for you. Your life will be frustrated. At this juncture, you will die miserably. So shall it be. The Lord rejected, he cautioned, and later rejected him. Any evil, any evil pastor, any evil afar, any evil of our babalawos that is against my life, that is against my children, any evil politician that is against my life, The Lord will fight you. The Lord will reject you. If he have called you before, he will reject you because you fight no same person. The Lord will reject you. The Lord will reject you. The Lord will curse you. The Lord will destroy you totally. The Lord will put mark upon you that the people of this world will reject you. You have been accepted before, but you'll be rejected. All the enemy of my soul, of my progress, all those people that block my way, that block my progress, that block my daughter, destroy you. The Lord will destroy you. The Lord will destroy you. You will see if you yóò your destroy you. Allow to pè your kọ̀ or your yóò gbaṣọ lára rẹ̀. Yóò kọ̀ lábùkù. Bẹ́ẹ̀ ló máa rí kò ní padà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Ọ̀run ò ní kọ̀ ni. Ayé ò ní kọ̀ ni. Ọlọ́run ò ní kọ̀ ni. Ọlọ́run mi o. Tí o kọ̀ mi rí, má kọ̀ mi I cannot do without you. I can do without faith pastor. I can do without anybody. I can do without nobody, anybody. But you Lord, I can't do without you because every day you are new, you are new, you are new. Any any man or woman can expire, they can die, but you never die, Daddy. I cannot do without you. Don't please don't forsake me. Father, please don't reject me. Father, please strengthen me more. Let your anointing and power be upon my life. Marika po sotayababa. Negere bobo sotayabaria. Mangara bobo sotayaba. Gbogbo ẹni máa lọ máa gbọ̀rọ̀ lẹ́nu mi. Olúwa jẹ́ kí ma ni wọn mama. ní ìtumọ̀ mọ́. Lórúkọ Jésù, ìbéèrè wọn kó máa di ẹ̀ṣẹ̀. Marika po sotayababa. Negere bobo sentayababa. Negere ma ṣetayababa. Mangara bobo ṣèlíà ọkùnrin tó dìde ogun sí mi. Ọrùn òwe dìde báyìí bàjá ẹ̀yin ogun ọ̀run ẹ dìde bàjá obìnrin àtọkùnrin tó bá dìde ogun sí mi àtọmọ mi ó yẹ ẹ̀yin ogun ọ̀run ẹ dìde bàjá ẹni bá dìde ogun sí mi ọdún máa dìde ogun sí wọn ó lọ máa bá wọn jà àṣírí òkùnkùn ó yá kò ní bò mọ́ lórúkọ Jésù bẹ́ẹ̀ lórí kò ní í padà Ọlọ́run ẹ gbogbo àwọn tó ṣàánú fún wa Ọlọ́run bá wa ṣàánú fún ọ ojúrere rẹ àti àánú rẹ Ọlọ́run wọ̀ fún èmi àtọmọ mi bí aṣọ lórúkọ Jésù a ò ní tẹ́ o mo jọ̀wọ́ méjèèjì sí ọ bàbá mo lẹ ṣe lẹ́ǹkan sí nobody like you bẹ́ẹ̀ ni ọba tó máa ń gbẹ́nu múdí aṣọlá ọba mi tó máa ń gbénu adélébọ̀ ṣe wà ọlọ́run mi tó máa ń gbọ́rùn ṣògo ọ̀rọ̀ tó máa ń gbénu ọmọ ènìyàn fọ́ọ̀mù alápá jábíjábí ẹrù jẹjẹjẹjẹjẹjẹjẹ ẹrù jẹjẹjẹjẹjẹjẹjẹjẹjẹjẹjẹjẹjẹ kì í ṣe létí òpupa nìkan bàbá ẹ ṣé bàbá ẹ ṣé bàbá ẹ ṣé bàbá gbogbo àwọn èèyàn tàbẹ̀ lọ́wọ́ ẹ̀tì mi lórí Facebook agbó àwọn ìkà tá a bẹ̀ lọ́wọ́ ẹ̀tìmí lórí fẹ́ẹ̀tò ó yá gbogbo yín ikú òjìkò wọlé yín lọ ó yá gbogbo ìkà tí a bẹ̀ mi ẹ̀tìmí lórí social media mo gbàdúrà fún gbogbo yín ọ̀run kó sílẹ̀ yín o ó yá ikú òjìkò máa wọlé yín lọ ìṣẹ̀lẹ̀ burúkú burúkú tá a bà mí kó máa bàlẹ́ ayé mi ó yá pọlítí àkà tó bá mi jà ó yá gbọ́mọ gbòdì iṣu ó yá máa ṣòfò ẹ̀mí máa ṣòfò ọmọ máa ṣòfò ipò máa ṣòfò ọlá máa ṣòfò ògo gbogbo ohun tó fẹ́ kó ṣòfò mi kó ṣòfò láyé mo kọjá lọ bí gíga mo ń lọ bí gíga o nínú ayé yìí mo ń lọ bí gíga tọmọtọmọ mi ni lórúkọ Jésù ẹni bá ní má kọjá àpáta ìdìgbòlù dìgbòlù wọn àpáta ìwòsànù wọ́n wọn palẹ̀ wọ́n mú wọ́n mú bẹ́ẹ̀ lórí o kò ní í padà gbogbo ẹni olólùfẹ́ mi èyí ti disconnect away from me mo gbàdá tẹ̀sí fẹ́ràn mi mo gbàdá tiẹ̀ ní connection pẹ̀lú mi báyìí tí mi ò ní connection pẹ̀lú yín mo súre fún yín níbi tí ẹ bá wà ara yóò tù yín ara ò ní ní yín ara ò ní ní mí ara ò ní ní mi ara ò ní nílé yín kò ní ní ọ̀nà yín bẹ́ẹ̀ gọ̀gọ̀ lórí wọ́n gbẹ ní fi ara ni mí mo gbàdúrà fún ara yóò ní ọ lójijì ó ṣubú ó jàbọ́ ọ̀yọ́ tiẹ̀ wo ọ̀yọ́ tiẹ̀ ṣubú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 can never be miserable. Never, because I have a director that directed my spirit to a body. That is God Almighty, the creator of heaven and earth. My life can never be miserable. Like your life, your plan that you have for me, that's out of evil, is for you, is not for me. Those who are praying for me, those who love me, those who want good for me, wanted to excel, you, you will excel. Your children will excel. You will make it in life. You will succeed in the name of Jesus. But gbogbo yìí tẹ́ parapọ̀, tẹ́ bá mi jà nílẹ̀ me àti ní orí Facebook àti lójú ọ̀rọ̀ àti lójú ayé. Ọ̀run tú yín Or ọ̀run fi yín ṣòfò. Ẹ ò ní pẹ́ mọ́, bẹ́ẹ̀ ló máa rí o, kò ní yí padà. Agbára yín òpin. Báàrí kàpọ̀ sọ̀tà yàrá. Ọ̀run pin agbára yín. Ọ̀run dáná I lé yín. Ọ̀run dáná sun o máa ní padà gbogbo ẹni bá gbógun tì mí ni o tí mi ò gbógun tì ọ̀run gbógun tì wọ́n báwọn wí báwọn jà bẹ́ẹ̀ gangan ló kó yí padà lónìí ọlọ́run ẹ ṣé bẹ́ẹ̀ nǹkan tí mi ò lè dúpẹ́ tán ẹ ṣé bàbá mi ẹ ṣé ọlọ́run mi. Hmm. Thank you, Father. Thank you, Lord. Thank you, Holy Spirit. Thank you, King of Kings. Thank you, Lord of Lords. Eternal Rock of Ages. I am that I am. Unchangeable Shenda. Bàbá ẹ ṣé lónìí. Olúwa ẹ ṣé. Olùgbàlà ẹ ṣé. Ayérayé ẹ ṣé. ọmọ Thank you, Lord gbogbo ẹni bá gbórúkọ mi lọlé olóògùn tó gbórúkọ ọmọ mi lọlé olóògùn ó yá lórúkọ jésù olúwa fojú wọn gbolẹ̀ olúwa ṣe orí wọn mọ́lẹ̀ olúwa fi wọn ṣe ẹ̀sín o olúwa fi wọn ṣe ẹlẹ́yà ó yá gbogbo ẹ̀yin ọ̀tá mẹ́ ó yá máa ṣe ẹ̀sín ó yá ọ̀tá mẹ́ ó yá máa ṣe ẹlẹ́yà láti wákàtí lọ ogun ológun wàhálà oníwàhálà ìdààmú onídààmú mo kọ́ lórúkọ jésù èmi ò ní di kẹ́tẹ́kẹ́tẹ́ fún gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ èmi ò ní di kẹ́tẹ́kẹ́tẹ́ tó rẹrù ẹlẹ́rù lórúkọ jésù mi ò ní di kẹ́tẹ́kẹ́tẹ́ lórúkọ jésù ẹni bá ti dẹrù ìkà ó má borí ara ẹ̀ gbé lórúkọ lórúkọ jésù gbogbo tẹ́ bá ti lọ fọwọ́ yín fà ní búburú nẹ ẹ̀yin náà kò ní di ẹrù tèmi kò ní di ẹrù tọmọ mẹ lórúkọ jésù ẹlẹ́rù ìkà ẹlẹ́rù ibi ẹlẹ́rù ikú ẹlẹ́rù òṣì gbẹ́rù ẹ you own it it's not for me I reject evil I pray for my land I pray <laughs> gbogbo ń tá a fi ṣe ìgbèkùn fún mi <laughs> ó yá mo gbàdúrà fún ẹ kó wọ ìgbèkùn gbogbo ń tá a fẹ́ fi ṣe ìgbèkùn fún mi ó yá mo gbàdúrà fún ẹ kó wọ ìgbèkùn gbogbo tá a fẹ́ fi ṣe ìgbèkùn fọ́mọ mi mo gbàdúrà fún ọ kó wọ ìgbèkùn yẹrí kápá sátayà bàbá négédé bòbòbò gbogbo àsọtẹ́lẹ̀ tí a ti pè é nípa àdúrà ibi ó yá mo gba àdúrà náà rẹ mo pa àsọtẹ́lẹ̀ ibi náà rẹ gbogbo àsọtẹ́lẹ̀ ibi tí àwọn ọ̀tá máa fi sísẹ̀mù pè tí ayé àwọn ènìyàn ó yá mo parẹ́ o ìdílé bàbá tèmi àtìlé ìyá mi àtàyè tèmi àti ọmọ mi lórúkọ Jésù a ò ní wọ ìgbèkùn ìgbèkùn ayérayé ò ní jẹ tiwa ẹni bá ní wọ ìgbèkùn ìgbèkùn ayérayé ní tiẹ̀ so shall it be thank you father for this moment i worship you lord because you are god ẹni tí mi ò bá jà tó rò pé òun jù mí lọ tó lọ ń bá mi jà tó ń lo agbára ayé láti bá mi jà tó ń lo agbára ipò tó ń ní láyé láti bá mi jà olúwa ojú gbogbo wọn lọ olúwa bá gbogbo wọn church ẹni tó lọ òfin mi láàyè òun ni kò jẹ́ ẹni tọ́lọ̀ ò fẹ́ràn mọ̀ mi láyé ẹ̀dá bẹ́ẹ̀ ni kò jẹ́ kó dò you have no respect of anybody you got no respect of anybody you are mightier than the mighty greater than the greater nobody like you I cover myself once again with the blood of Jesus gbogbo ẹ̀yin ìkàtẹ́fẹ́ ayé lọ́dọ̀dọ̀dọ̀ àṣírí yóò ní bò bẹ́ẹ̀ lórí kò sí ní padà gbogbo olódodo tó fẹ́ fẹnu bàjẹ́ tán rò pé àwọn ìka pọ̀ láyé já support ara wa ká bá tiẹ̀ jẹ́ gbọ́ mo sọ tẹ́lẹ̀ fún ayé rẹ sí ayé rẹ sí ayé tèmi àtọmọ mi ipá ọ̀tá agbára ọ̀tá kò ní jọ lórí wa bí wọ́n bá gbìmọ̀ lẹ́ẹ̀mẹ́wàá lójúmọ́ wọ́n bá gbìmọ̀ lẹ́ẹ̀mẹ́ thousand lójúmọ́ yóò máa túká ni gbogbo ìmọ̀ mọ́ gbogbo ìmọ̀ ẹni bìnẹ̀ yóò máa bàjẹ́ yóò máa túká ni ọ̀tá ó yẹ máa fọra yín ṣera yín ọ̀tá tó péjọpọ̀ lórí ọ̀rọ̀ èmi àtọmọ mi fún ibi ó yẹ mo gbàdúrà fún gbogbo yín ìjà tí ò ní ṣe parí agbára tá a fi dalẹ̀ ayé yìí tá a fi da ìdí ayé rú fi jẹ́ ìkan náà mọ́ mo fi súre fún gbogbo yín pé ẹ jàjàkú àjàkú ni tàgbáàrin ẹ ó jàkú ni lórúkọ Jésù ẹ ó jàkú ni èdè yóò ní yéra yín ẹ ó mumi ara yín ẹ ó jẹ̀jẹ̀ ara yín ẹ ó jẹ̀sùn ara yín ẹ ó bára yín jàpá ìjà ooo lágbàwọn ọ̀tá mi ẹ jàkú náà ọkàn yóò ní balẹ̀ bẹ́ẹ̀ lórí o kò sí ìpadà gbogbo ẹni fẹ́ kọ́kàn mi balẹ̀ ẹni fẹ́ kínú mi dùn tó fẹ́ kọ́kọ́ ọmọ mi balẹ̀ tó fẹ́ ká máa ṣàṣeyọrí ọkàn rẹ yóò balẹ̀ orí ba ti ṣe ọkàn mi ní tèmi náà àti ọmọ mi yóò balẹ̀ àórí ba ti ṣe àárọ̀ náà gbégbà ọ̀run yóò dá wa sí ọ̀run yóò dáàbò bò wá bẹ́ẹ̀ lórí kò sí padà thank you father for this moment we worship you lord because you are god hallelujah be unto your name in jesus wonderful powerful name i pray ọlọ́run ẹ̀ ṣe gan lọ́jọ́ òní o bàbá ẹ̀ ṣe o olùbàlà ẹ̀ ṣe o ayérayé ẹ̀ ṣe o olúwa ẹ̀ ṣe o olúwa ẹ̀ ṣe o ní ojú mi ní dídì láti ẹ̀kan mo sọ wípé ẹ̀ bàbá mi ẹ ṣé ọlọ́run mi ẹ ṣé ọlọ́run mi ẹ ṣé ọlọ́run mi ẹ ṣé ọlọ́run mi ẹ ṣé mátìkà lẹ́yìn ẹ ṣé adó gbọngbọngbọngbọn lẹ́yìn ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé mo gbàdúrà fún gbogbo àwọn tó gbé bọ́dì mi rí lórúkọ jésù ah according to the book of Galatia, ẹni orí kẹfà ẹsẹ̀ kejì ẹni pé ká gbé bọ́dì ara wa ní tòótọ́ ṣùgbọ́n èmi o mi ò lè gbé ẹrù ẹlẹ́ṣẹ̀ mọ́ ẹrù ẹ̀ṣẹ̀ mi ọlọ́run jésù ti gbà èmi ò lè gbẹ́rù ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni mọ́ bẹ́ẹ̀ ni o ẹrù ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni kò ní ti tèmi kò ní ti tọmọ mi ogun ológun ló ń jẹ́ bẹ̀ ẹrù ẹlẹ́rù wàhálà oníwàhálà ìdààmú onídààmú kò ní ti tèmi ẹni bá lò máa dẹrù ẹlẹ́rù lémi lórí ó yá ẹrù ayérayé àpáta ayérayé kó dìgbà wọ̀ àpáta ayérayé kó wú ọ̀sọ́ orí rẹ ò lè rò tẹ́gbà ọrùn rẹ ò lè gbé kọ́run kò gbélé ẹ lórí ẹni bá dẹ̀ máa dẹrù ẹlẹ́rù rù mí ó yá ìṣòro tọ́run ò ní lè gbé táyé ò ní lè gbé tọ́mọ ò ní lè gbé kọ́run dà lé ẹ lórí kó dà lórí ọmọ rẹ èmi Bọ́lá Fọláṣadé mi ì ní forí gbogbológun ọmọ mi ò ní forí gbogbológun ogológun ò ní di tèmi gbogbo ọ̀rọ̀ òdì tí àwọn èèyàn máa ń sọ tó ń rò pé wọ́n sọ lórí mi tó ń pè ní àdúrà ó yá gbogbo ọ̀rọ̀ òdì yín ó yá kó dà lórí lórí ẹ forí ara yín gbé ọ̀run dẹ́gbẹ̀ẹ́ èèyàn tá mi sí ní rẹ́ṣọ bora bẹ́ẹ̀ ló máa rí o kò ní í padà ẹni bá fẹ́ kí n kú ikú òjijì ló máa jẹ́ tiẹ̀ ikú àjọjọ́ ló máa jẹ́ tiẹ̀ ọ̀run ó pa nípa ẹ̀sìn jésù olúwa wa àmì o ọlọ́run ẹ̀ ṣe orílẹ̀-èdè mi tí mo wà yìí ọlọ́run ò máa jọba lọ níbẹ̀ orílẹ̀-èdè nàìjíríà olúwa ṣe Baba, mi àtọlọ́run mi olùwàtúbẹ̀ṣe látọjọ́ ta ti ń gbàdúrà kí orílẹ̀-èdè náà kò dára tí wọ́n sì fight corruption àwọn èèyàn ò fẹ́ kí corruption wà fighted they are eating in corruption the corruption and the evil and crime have taken the country for granted for so long yes they are very very upset the country the crime the criminal people over there they are getting mad seriously even the criminal around me here they are getting mad seriously we don't care. But we have we will look unto God, the author and the finisher of our faith. He said, Walk before me and be blameless, and we believe in that holiness and righteousness. We believe in that dignity and decency. Those who are not decent, who are fighting against my decency, oh Lord, fight them. Be angry over them. Yes. binusi sí wọn lọ́pọ̀lọpọ̀. Bínú sílé wọn. Bínú sí gbogbo nǹkan bá ara yóò ní gbogbo ẹ̀yin ọ̀tá mi èmi Bọ́lá Fọláṣadé àtọmọ tí Ọlọ́run fún mi ara yóò tù wá ọjọ́ òní ọjọ́ ayọ̀ ló máa jẹ́ kò ní jẹ́ ọjọ́ ìbànújẹ́ fún wa Jésù Olúwa wa àmín gbogbo ẹ̀tọ́ mi tí a mú dání gbogbo ẹni mú ẹ̀tọ́ mi dání ẹni bí àwọn èèyàn láti gba ẹ̀tọ́ mi láti mú ẹ̀tọ́ mi dání ìwọ ẹ̀dá bẹ́ẹ̀ ọ̀run fi ẹ́ ṣòfò ọ̀run fi ẹ́ ṣòfò ó yá ṣòfò ṣòfò gbogbo ẹni fi ọ̀rọ̀ ẹnu àti pẹtíṣọ̀ òkùnkùn bá mi jà ọ̀run fi ẹ́ ṣòfò bẹ́ẹ̀ gọ́gọ́ lórí kò sí ní padà jésù olúwa wa àmín ọlọ́run ẹ ṣé lẹ́ǹkan sí i can't thank you enough i worship you lord dáàdì mi ẹ ṣé olówó orí mi ẹ ṣé olówó orí ṣadé ẹ ṣé ẹlẹ́dàá ṣadé ẹ ṣé ẹlẹ́dàá tolúwa ni mi jésù tó fún mi ayọ̀ mi dé mi rọmọkẹ́ ẹ ṣé o ẹlẹ́dàá gbogbo ọmọ tó fún mi ẹlẹ́dàá orílẹ̀-èdè yìí ẹ ṣé ẹlẹ́dàá orílẹ̀-èdè tí a bí mi ẹ ṣé ẹlẹ́dàá gbogbo àgbáyé ẹ ṣé ẹlẹ́dàá gbogbo àwọn olólùfẹ́ mi ẹ ṣé thank you father i worship you lord olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ṣe gbogbo ẹni gbowó àtẹni sanwó láti yọ mí lẹ́nu ọrùn yọ wọn lẹ́nu jésù agbára wa àmín ọlọ́run ẹ ṣé o thank you daddy we worship you lord we appreciate you ọlọ́run mímọ́ ọlọ́run mímọ́ ọlọ́run òtítọ́ ọlọ́run òdodo atófara àti bí òkè alágbára gíga alápá jábejábe ẹ ṣé gan ni olówó orí mi ayọ̀ mi ẹsẹ̀ mi ọlá mi àná mi ìrètí mi ọlá mi òní mi àná tí mo ti kọjá nínú rẹ̀ ọlọ́run ẹ ṣé ẹni gbogbo ń gbogbo nínú gbogbo fún wa ẹ ṣé gan ni ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé atófara tìbí òkè ẹ ṣé ẹ ṣé atófara tìbí òkè alágbára ayé tó wà ló máa fi mí wọlé olúwa fi wọn wọlé gbogbo ẹni bá ló máa fọmọ mi wọlé olúwa fi ẹ̀dá bẹ́ẹ̀ wọlé ẹni má ló máa dá mi dé olúwa bá mi fi dá ẹ̀dá bẹ́ẹ̀ dúró bá mi fi wọn wọlé olúwa fi wọn wọlé jésù olúwa wa àmín thank you lord. <clears throat> ẹni tó ń ṣe bí ọ̀rẹ́ sí mi tó sì jẹ́ ọ̀tá mi ẹni tá a níṣẹ́ bí sí mi ọlájó tẹ́ ọlájó jábọ́ ọlájó tí ọlájó kàbùkù jésù olúwa wa lórí òtítọ́ rẹ lórí ọ̀rọ̀ rẹ lórí agbára rẹ lórí okun rẹ lórí òdodo rẹ làwa gbójúlé láfẹ̀yìntì ládóólé àpáta rẹ ládóólé ọ̀rọ̀ rẹ láfẹ̀yìntì òun lájẹ láfi bora láfọmọ wa jẹ láfún gbogbo àwọn olólùfẹ́ wa náà láfún wọn jẹ ọlọ́run ẹ ṣé ọ̀rọ̀ rẹ tí kò kì í ṣá ọ̀rọ̀ rẹ tí ò kì í wó ọ̀rọ̀ rẹ tí ò kì í tí tí ò tí ò tí ò lábàwọ́n ọ̀rọ̀ rẹ tó mọ́ ọ̀rọ̀ rẹ tó pé kábíyèsí o ọ̀rọ̀ ọ̀rọ̀ tó gbé ọ̀rọ̀ mi ọ̀rọ̀ tó dá ọ̀rọ̀ ọ̀rọ̀ tó dá ayé àti ọ̀run ọ̀rọ̀ gidi gbàá tó jẹ́ ìṣẹ́gun fún mi ọ̀rọ̀ ńlá tó jẹ́ olùṣínà ọ̀rọ̀ ńlá tó jẹ́ kọ́kọ́rọ́ ọ̀rọ̀ ńlá tó jẹ́ ìyè ọ̀rọ̀ ńlá tó jẹ́ okun ọ̀rọ̀ ńlá tó jẹ́ agbára ẹ ṣé gan ni ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ ńlá ẹ ṣé o ẹ ṣé bàbá ẹ ṣé ẹ ṣé bàbá ogun tí ẹ ṣe lónìí má ju gbé mọ́ gbogbo àwọn agbára òkùnkùn tó máa ń ṣiṣẹ́ lọ́jọ́ Wednesday agbára tó máa ń jẹran gẹ́gẹ́ ti fi wọ̀n agbára tó máa ń mọ ẹ̀ṣẹ̀ agbára tó máa ń kọ̀ sí wàhálà agbára tó ń fa ikú òjijì lọ́jọ́ Wednesday iná Ọlọ́run dà ó yá jó wọn dànù lórí ọ̀rọ̀ èmi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi ó lá máa fi iná jó wọn dànù ó lá fi iná jó wọn dànù ó lá fi iná jó wọn dànù Jésù Olúwa wa àmín. I pray for peace all over the world. For those countries who facing war, the Lord shall give you peace. The Lord shall give you peace. For the country that facing war, that, the, <laughs> that you are facing war right now, I pray God will give you peace. The Lord of peace will give you peace. We will send peacekeeper to your land. You will have peace. In the name of the Father, the Son, the Holy Spirit. And for those people who want my peace, who want people to have peace, who want goodness for people, I pray for you. You shall also have peace. Bola Folashade, I speak peace to your life. I speak peace to your life. I speak peace to your life, to your children. There shall be peace to my home. There shall be peace in my father's surrounding, in my father's house, in my mother's house. Shall be rebuilt in Jesus' name. Amen. Thank you, Daddy. We worship you.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 Mm. By faith. Now, today we talk about faith. Let me read. We're talking about faith. Yes, even when we don't see the people, even when we don't see the money, we talk about faith. Hebrews chapter 11. I'm reading from verse 1. Now faith is COVID, confidence in what we hope for an assurance about what we do not see. This is what the essence were commanded for. By faith, we understand that the universe was found. Yes. By faith, yes, we believe that universe, that is the whole head, the whole world was founded. So what was this sin? Was found at God's commanded, as God commanded. So, <clears throat> so that what we sin was not made out of what was visible. Yes. You see, the OX, everything that happened there, it doesn't happen by what we see by our eyes. But by it happened by God, we cannot see. It happened by faith we have on God, we cannot see with our open eyes. You know, with our naked eyes. By faith, Abel brought a good, God a better offering than Cain did. Cain did by faith, he was commanded as. And he was commanded righteous. That is Abel. When God spoke well of his offering, and by faith, Abel still speak, even though he is dead. You understand me? Then, ìrántí olódodo because he now speak you understand me even some people are dead whatever they do we continue to speak what are you doing what are you doing ritualists? what are you doing killer of destiny what are you doing arm robber cocaine pusher killers terrorists what are you doing because what even after you you're dead if you stay so long on this earth and you die later you know what you whatever you do will still continue speaking okay it will continue speaking all right by faith Enoch was taken from this life mm, by faith Enoch was taken so that he did not experience death you see he did not experience death he could not be found because God has taken him away you understand he could not be found because God has taken him away for before he was taken, he was commanded as one of the please who pleases who please God. You see? You understand? We are talking about faith this morning. Faith. You understand? We pray now. Like look at the way I pray. Yedi baba shataya baba. Negere bobo sotaya baba. We speak language by faith. We speak language we don't understand by faith. But when you open your mouth, the Spirit of God come. Yes, that will tell you that a lot of things did happen. You understand? A lot of things happen by faith. It happens spiritually before it manifests. Faith is a spiritual thing. You understand? Those who don't have faith also, it's not their fault because they are not filled with the Spirit. You understand me? Before you can have faith on something, you have to have confirmation of a spirit that give you that spirit of faith. Faith is something you you receive faith, you know, by the spirit. You understand me? You cannot receive faith without spirit. You understand? So those who don't have faith, it's not their fault because they don't have the spirit that have faith. They don't have the spirit that believe. They don't have that spirit of God. You understand me? So, and whatever you also believe, there's a spirit that convince you. There's a spirit that help you to believe in that. All right? It may be good or bad. But they thank God that we call every day about the invisible God, about mighty warrior, about the great in battle, about the unchangeable changer, about the mighty warrior, about our supplier, about our provider, about our healer, the God Almighty, the creator of universe, the creator of heaven and earth. Is faith by faith we believe so much in him. You understand me? And even by faith, Noah also, you know, when warning when warning about things not yet seen you understand me people you know when you are talking at time when you are saying something some people don't believe you they don't believe in you they just believe that oh you know what you know what you know what you know what uh we don't believe in it because they don't see it some people believe only what they see yes like me when God reveals something to me I believe so much in it I believe so much in God you understand me when I have a dream When God is speaking to me, will you understand? I believe so much in Him because I dedicate myself to the God, to Him who I don't see. And when He's talking to me, because I don't see Him and He's talking to me, no, I will not say I don't believe. I believe Him because I don't see before praying to Him because the Spirit has weakness, have been a weakness in my heart to do what? To believe in Him. So, believe in God and He's the one. I'm telling you today, by the faith I have in God. Only God that is faithful. Only God can give you peace of mind. If the whole world, wide world can only believe in God alone, there's not going to be a calamity and trouble. There's not going to be war. There's not going to be trouble by the way the whole world is facing, facing it. There's going to be sickness, but it's going to conquer it for us. If there is problem, it's going to be quick conquer. You understand me? If people can believe. So by faith today, choose God Tell God to give you the spirit of faith that will choose on him alone. Yes, when God choose for you by faith, when God choose for you, they may look at that what God has choose for you like nothing, but you know what? He's going to breathe on that thing He has chosen for you. Even his few, it will breathe on them, it will bring them to life, and they'll be bountifully be okay in the mighty name of Jesus. So don't believe in what you see alone. You believe in the crowd you see. You believe in the power, father you see. It's good at time, but at time those things fade away. Those things do what? They fade away. But when you believe in things you don't see, God is still is one that you cannot see with your naked eye. But it's real and it's powerful and it's in existence. He only hiding himself for people, for him not to be a commoner and for him not to be beaten and uh, to be eat by demon. You know I mean? By some people who carry demon. Not to be, you know, commonly rifi, jubioti yellow. And when you're the fever, you know, you understand me. But you know what? He hiding himself. But I'm telling you, it's mighty real. God is what? It's mighty real. It's mighty real. Nothing can tell me that God is not real. God is real. All right? So, ó gbàdúrà lónìí. Lord, give me the spirit of faith that made me to choose in you alone, that made me to believe in you. Yes, alone in God. I don't want to be moved by the crowd. I don't want to be moved by the I mean, by the fake love that people giving to people. I don't want to be moved by the trick of the demons. I move by the word of God. I move by the faith. I move by God. I move by the truth. You understand me? Today, it may not be crowd. Yes, in today maybe maybe scarce. I mean, I mean scarcity. Today may be scarcity, but when you believe in by faith, Otu tún ni pé ní ọ̀la níwòye ọ̀la ọmọ máa tún di Like today was difficult. Tomorrow can be you can you can have abundance. Yes, is God. Yes, believe. Don't believe when you say that it's going to be. Uh, mo tún gbàdúrà fáwọn èèyàn níjọ́ kan lórí platform me they started abusing me mo ní please ẹ lọ fọkàn balẹ̀ mo ní Nigeria is going to be alright a lot of people started abusing me they started cursing they started saying many bad things you understand me because their faith they lost it they they they they lost their faith you understand me they don't believe in it again yes but i'm telling you by when somebody said believe in God believe in this it's going to be alright it's prayer i'm not cursing you i'm saying that it's going to be okay don't worry Today is like difficult, but have faith in him. Have faith. is going to be okay. When your faith is lost, when your faith is dead, when people criticize and destroy your faith for you, then you are finished. Faith is only making you alive. Faith make you to continue. Faith allow you to move your feet. Faith allow you to even take another faith. I mean, another strong faith, another strong move. You understand me? Faith open doors. Faith do many things. Have faith. When your faith is lost, when your faith is dead, you are gone. So I pray for the people who listen to me this morning. Your faith will not dead. Your faith will not die. Your faith, I mean, yeah, your faith will not be will not be dead. My faith will not be dead. My children's faith will not be dead. And our faith will not lost. Our faith, your faith is actually your hope. You understand? Your faith is your hope. You understand me? Who is your hope? The hope of glory is our hope. You understand me? The hope of glory, the King of glory, the Lord of law, the one that never die, the one that never expire, is our hope. So don't be tricked. You know, most people said, you see, yeah, we are showing you that we hate you. I used to see them. as they look at you. You are not my God. You hate me? And fucking what? Who do you love? The people you love. What happened to them? You understand me? Okay, you just want to show me that I don't follow what you follow. You want to show me that I don't believe what you believe. And you want to tell me that you want me to, you want to, that you, you, you want to gain me. You don't want to gain me, but you could not gain me. For that, you are mad at me. Because of that, you are betting, you are, you are, you are, you are seriously, seriously having a dick and getting mad, madness every day. No, I'm not moved by that. I'm not moved by what I see alone. I'm moved by the faith. I'm moved that it's going to be well even when it's not well today it's going to be all right everything gonna be all right with me with my people with my children it's going to be all right with our nation it's going to be all right with our surrounding yes when people mo rántí bàbá tí a she amọ̀nà mabo when bọ̀ wọ́n ní ayé ni bàjẹ́ nígbà yẹn prophesy what dẹ̀ sọ ńgbà yẹn wọ́n tí mo bá yẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni sì ń bàjẹ́ ni ó ti bàjẹ́ kọjá rádàdà we now prophesying again that it's going to be well again by faith you understand me uh-huh. so the the all what we prophesy by faith that comes to pass is by faith also. You understand me? It's by faith. You understand? Yeah. Faith is very powerful. You need it today. Father, I need faith. Mama, my father, my savior. My mama need faith. I need faith as a mother. I need faith. My children need it. My people need it. I need faith. Faith of God. I need faith. Father Lord, let your faith rest upon me. Let your faith be in my heart. Let your faith be in my daughter's heart. Let your faith, your faith, Lord. We need faith. Father, Lord, increase our faith. Our nation needs faith to continue. At this junction, we need faith. Father, Lord, increase our faith. Have mercy, O Lord. In Jesus' powerful name, I have prayed, O Lord, for the spirit of faith. Faith is very, very necessary. And this word we read today is talking about the people who have faith, who have not seen. You know, Noah also was preaching, was telling people things that have not happened, but it happened later because he has strong faith and his word, his faith is something God laid in your heart also. And God said, go and do this. You know, if you, you two don't have faith and he show you many things and you don't follow it, and when that happen again, you know, if you don't follow it, that's you are, you are faithless. But when you follow it, a lot of people who fail also in life because they don't have faith. Okay? A lot of people who fail, who continue, who fail. I'm not talking about people who try and fail, but who fail totally, who fail woefully. God forbid, I refuse to fail woefully. I refuse to fail. I am not a failure. You understand me? So if the things are not good for you at your nation at this moment, it's not mean that the nation has finished, or it not, doesn't mean the nation has failed totally. But the Lord is a Lord of process, is a Lord of faith. Have faith in that place. Have faith in that place you believe that is no longer in, in existence. Have faith, it will come back to life. Okay? So faith is is necessary. If faith is very, is very, very, is need, is needed at this junction. Faith is needed. You see, I believe. I said, I want to do this. It's by faith. Yes. I want God said, do this. I want to do it by faith. I pray anybody disturbing my faith, anybody interrupting my faith, anybody blocking my faith, anybody blocking my daughter, my son, my children faith, anybody blocking our faith. I pray, Lord, that they, are, they shall be cancelled. Our faith shall not be blocked. As today, as from today, our faith shall be activated. Our faith shall be renovated. Our faith shall come back to life. In the mighty name of Jesus Christ, faith, I receive you. Yes, you come back to my life. Faith, come back to my daughter's life. Faith is hope of glory. Faith by God. I receive it now. Receive your faith back and start walking in the mighty name of Jesus. Don't believe so much in your luxury cast in your home, in whatever you gain today, it can fail you. Things of this world, can, if you are faithless, it can make it not to work again. But when you have faith in those things that even you believe is dead, and the Lord now puts send rain, it will come back to life. Believe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 Amen. Faith is necessary. You see, Abraham also, by faith, Abraham, that was said, by, by faith, Abraham also, when called to God to place his will, later received his inheritance, you know, obeying, and went even, you know, Abraham also, by faith, inherits all all the, the, the prophecy and by faith all the messages being sent to him by God came to pass because of faith. So faith, if your faith is dead, so go and check your VP, go and check your living, go and check your hostage. Something is also dead in your life. Pray the faith will come back. Our life, our hostage, faith is our like a hostage to us. So it must not be lost. It must not finish. You understand me? I refuse to lose faith. I refuse to lose. I will not lose my faith. You understand me? Emi Bola Folashade, my confidence in God, I refuse to lose it. God will not lose me. He will not leave me, nor forsake me. Okay? Strong faith. Hallelujah this morning. Yes, we have shared this, but I'm just telling you, in that uh, Hebrew 11, read from 1 to the end. You see, it's talking about full faith. Okay? Now faith is confidence in what we hope for and assurance about what we do not see. Yes. This is what the ancients were commended for. By faith, we understand that the universe was formed at God's command, so that what is seen was not made out of what was visible. By faith, Abel brought God a better offering than Cain did. By faith, he was commended as righteous when God spoke well of his offerings. And by faith, Abel still speaks, even though he is dead. Mm. By faith, Enoch was taken from this life you see? So that he did not experience death. Dead, you see? He could not be found because God had taken him away. Mm. For before he was taken, he was commended as one who pleased God. Yeah. And without faith, it is impossible to please God. Yes. Because anyone who comes to him must believe that he exists yes. and that he rewards those who earnestly seek him. Yes, and believe and have faith in him. Noah, when warned about things not yet seen, yes, verse in holy fear built an ark to mm -hmm. save his family. Mm -hmm. By his faith he condemned the world and became heir of the righteousness that is in keeping in with faith. faith. By faith. By faith, Abraham, when called to go to a place he would later receive as his inheritance, yes. obeyed and went. Yes. Even though he did not know where he was going. Yes. By faith, Yes. He made his home in the promised land, yes. like a stranger in a foreign country. That's sweet for you. He lived in tents, as did Isaac and Jacob, who were heirs with him of the same promise. For he was looking forward to the city with foundations whose architect and builder is God. Yes, Lord. And by faith, even Sarah, who was past childbearing age, mm -hmm. was enabled to bear children because she considered him faithful who had made the promise. Yes, faith and so from do this one man, and he as good as dead, came descendants as numerous as the stars in the sky, yes. as countless as the sand on the seashore. Mm-hmm. All these people were still living by faith when they died. Mm. They did not receive the things promised. Mm. They only saw them and welcomed them from a distance, mm. admitting that they were foreigners and strangers on earth. Mm. People who say such things show that they are looking for a country of their own. Mm. If they had been thinking of the country they had left, they would have had opportunity to return. Instead, they were longing for a better country, a heavenly one. Therefore, God is not ashamed to be called their God, for he has prepared a city for them. By faith, Abraham, when God tested him, offered Isaac as a sacrifice. Mm. He who had embraced the promises was about to sacrifice his one and only son, even though God had said to him, it is through Isaac that your offspring will be reckoned. Mm. Abraham reasoned that God could even raise the dead. Yes. And so, in a manner of speaking, he did receive Isaac back from death. By faith, Isaac blessed Jacob and Esau in regard to their future by faith Jacob, when he was dying, blessed each of Joseph's sons mm. and worshipped as he leaned on the top of his staff. Faith. By faith Joseph, when his end was near, spoke about the exodus. Of you see, faith, God loved those people who have faith in him. He never put them to shame. Yes, those who believe in God, who have faith, strong faith in God, even in the troubled time, even in trial time, He never forsake them. He give them extraordinary power. He support them. Yes. He be with them. Yes. He help them. God is great. He believes so much in those who have faith in him. So have faith in God today. Don't have faith in what you see alone. don't move alone by e, things time that things are rosy okay we don't believe in that okay we believe we by faith we believe so much that the bones can rise again by faith if you don't have a child you can have child by faith you don't have money money can come again that you are sick today doesn't mean that you cannot be healed and walk without your leg again so faith is a powerful thing. Without faith, nobody can walk with God. Nobody can see God. With faith, that's when you can see God. With faith, that's when you can receive from him. You can be praying from Genesis to, you can pray from now to another year. If you don't have faith, you are just doing exercise, making jumps and talking nonsense. But with faith, when you pray, you receive. You understand me? And with holiness and with truth, spirits in you. You understand? Those people, again, let me tell you about those who love, who have faith in God. Those who have faith in God, let me tell you again, those who have faith in God, they will never do things contrary to the will of God. They always follow God. Yes, that is another sign. They always follow things that God speak, that God talk about. To them, even when people don't believe in it, they believe, they carry their mission, they carry their dream. Faith, yes, that's another thing. Faith, Abraham, You know, he doesn't know where he's going to because already the God already speaking and then he move by faith. You understand me? Either people believe in that your faith, it doesn't matter. Either people believe in you, it doesn't it doesn't matter, it doesn't count. But you have the vision. The Lord said it's going to be well. The Lord said it's going to be good. Everything going to be all right. Yes, people say, níbo ló ti fẹ́ wà all right. Ibi táwọn kan ti ń jápa, continue táwọn kan ti ń sá kúrò, ló For what? Kini kan kini kan because because they don't have your faith is not my faith i'm telling you today have faith okay have faith when you want to move by faith some people will tell you if you move now you know they can do evil to you or where you are going i'm telling you evil is everywhere even that place you are if they want to do evil they can do it the evil connector the evil connection is everywhere evil have wire evil have connection Evil people have phone. They are connected even more than the good ones. I tell you. So it's only God. Have faith today. If God says you should do something, do it by faith. Don't do it by this by the word of people's mouth, by what people are saying. Don't do it by what people are saying. Don't do it by the don't move by the encouragement, I mean discouragement of people around you. Don't move by the crowd of the people. Move by the faith Move by the world, okay? All the people who move, who succeed, who are being written well in the Bible also, even in Al-Quran, they move by faith. So don't let anybody disfaith you. Don't let anybody destroy, destroy you by faithless spirit they carry. I go by faith. I move by faith. Even when I walk in the valley, in the shadow of the valley shadow of the dead, I fear no evil. When I walk in the midst of people who are dangerous, because I committed my way to the hands of God. No evil shall befall me. I have so much faith in God. And I will be saying, any day, tí bá fẹ́ dé, ẹni bá ní má dé mi ní dé bá, ẹni bá ló máa yọ mí lẹ́nu It's by faith and the Lord will answer. And the moment I tí bá gbéra láti I want to do it and that's how it's going to be. So don't allow anybody again to destroy your faith. So ìwọ tó wá síbí báyìí kí lorúkọ ẹ náà, oníwà kí wù mí akínwùmí what he said you need one thousand ọmọ ẹ ò sùn lóru mọ́jú ó dẹ̀ fi account number sílẹ̀ ó lè ní ẹ́ ó lè ẹni tọ́mọ ẹ ò bá sùn kì í ṣe lórí bí ó ní nébọ̀ ni ó ní nébọ̀ ní nàìjíríà tó máa sọ pé jọ kó yá mi one thousand àbí kó fún mi one thousand ṣó o ní you come on social media and then you say you are akínwùmí let me check it I have money to give you I have one thousand but I'm not giving you. let me check you mi ò wicked o I'm not wicked though. Eh, but I don't want people to only you that is here for all the prayer that I pray. Tọ́mọ ẹ bá sì kí kó lọ wà kó lọ gba àwòsàn Akéwùmí. Akéwùmí kí lórúkọ ẹ̀ Ọlá Ọlámídé ṣé Ọlámídé ló kọ yìí ni. I want to check your future. ìwọ tó wà lórí mídíà tó ní ó ní ìyábèjì ni ẹ ó tún sọ pé ìyábèjì orí profile mu wà báyìí living abẹ́òkúta from Òṣogbo mo tiẹ̀ tún notice nǹkan kan pé gbogbo àwọn oníbàárà yẹn Ìbàdàn ni wọ́n wà pátáporogodo gbogbo àtàwọn tó ń ṣe charity náà Ìbàdàn ni wọ́n wà Àgbàlá Gabriel Ìbàdàn gbogbo àwọn tó ń ṣe charity pátá Ọ̀yọ́ state ni wọ́n wà kò sẹ́ni kankan tó ń ṣe charity lẹ́kọ̀ọ́ kò sẹ́ni tó ń ṣe charity níjẹ̀bú kò sí nísìnyí gbogbo àwọn tó ń ṣe charity tó wà ní grand o they are all from eh, Oyo State Ìbàdàn especially àwọn ọ̀rẹ́ tó ní lórí ibẹ̀ yẹn you have Vera Benjamin you have Dele God uh, Gideon you have Oyebanji Ayọ̀fẹ́ àwọn friends ẹ̀ nìyẹn o and then you cannot ask them for one thousand and this is your picture the person that need one thousand your picture yìí to post ní May twenty very fantastic picture you post your children you said you want one thousand and you are sharing people i share i see your accounts. you see you don't you don't need one thousand you are just a liar i will delete you or your platform or your page There's no you oh share video, Mary. To tó bá tọrọ owó lọ́wọ́ share video, mi To bá page tó share video, mi i give it to you yeah I want to share video. wọn tá a ṣe dáadáa fún wọn gan wọn wọn ò tiẹ̀ wo sáìdì wa ẹnìkan ní hello aunty Bọ́lá hello good morning ó yeah good morning mo dúpẹ́ ẹ̀hẹ́ well before going mo ti mo ti ọ̀tá mi ti fẹ́ late mo jẹ́ jẹ́ ń share video ẹni tó ń tọrọ one thousand fún yín I share the picture let me block you first I share the picture the picture of the person begging for one thousand I will share it. yeah mo ti ń screenshot ẹ Thank you, Father. I am blessed. Bola Folajade is blessed. No matter what, who cares? On this only, I will be blocking some of these Facebook friend these days in case you are among them among know that you are not report important to me. Thanks. God bless you, darling. You'll be there, not detained, no weapon fashioned against you shall prosper. It is well with your spirit, somebody. The, uh, eh, mo fẹ́ picture yẹn wọ̀nyí ni o. In tó kọ náà síbi pé wọ́n máa block àwọn èèyàn sí. I want to show you. You want ń tọrọ one thousand yẹn. This is tell me tell me screenshot it with your name. Mm. I'm coming for you. I block you. You don't need 1,000. You are just a beggar. You want to make your systematically want to make yourself know. Systematically, all my tún pop wọ́n máa try láti publish ara wọn sórí platform eh. They are useless and they'll be flagging you. They, they be flagging your show, flagging your page, disturbing your page. They still be asking you for money. I give you no time. I'm telling you these days and um, some of you ẹ̀yin tẹ́ wà lórí social media You tẹ́ máa ń bẹ̀yàn pé you wá pè mí lórí messenger ẹ kàn jẹ́ kán fẹ́ máa forí wọn gbèpè ni mò ń ṣépè burúkú burúkú fún wọn àwọn ta lẹgbẹ́ yín yálà yà yín ẹ ṣàwèrè mọ́tìlẹ́ni. <laughs> ìwọ tó ní péèjì iṣẹ́ nìyẹn sì ń bẹ̀ mí níjọ́ yẹn tó ló máa sọ fún bóyá máa post yẹ ìwọ tó ní péèjì tó máa ń lọ sórí website mi yẹn bóyá máa post voice note tó bẹ̀ mí níjọ́ yẹn pé kí n má post yẹn bóyá máa post full ẹ̀ tí máa gbé picture ẹ̀ sí orí ẹ̀ ti burú orí ẹ̀ ó ti burú you destroy it you come back to life wait for it you've done it before picture he has reached twenty million is coming back to life o gbọ́ péjì yìí torí ó ti wọ twenty million rí a tún wọ a millions tó bá tún yá we don't believe in you Koshila you cannot have me because you, I don't believe in your dream I don't believe in your bullshit because of that arantayin want to humble me under somebody I don't believe in that nonsense okay it will come I came on social media alone and I'm not mi ò dẹ̀ pledge to be under anybody okay orí yẹn burú ìwọ tó ló wà ní Canada tó ló ń ṣe kíní yẹn ọ̀nà náà máa destroy page yẹn i ah, destroy anything ẹ̀yin lẹ́ ń ṣe it will come back to life you will see just wait this page will come back to life all of you that destroy the Lord will destroy you o lẹ ṣe ń pariwo yẹn you will cry and tired you think i have faith in God not you ẹ kó sí lọ They they destroy something but when I share page quickly you post it tí bá gbé ẹlòmíì síbẹ̀ ń sin ẹ tó bá ti yẹ nǹkan tẹ like ni because you want me to be using to promote your evil you want to be seeing your face in my platform I don't want it if fifteen people watch me eh when I make my money I'm not going to give it them and I'm not believing on Facebook making money on Facebook you have tried your best but I'm still going to be somebody I've been somebody before. You cannot you cannot decrease me. Ẹ̀yin dẹ̀ wà decrease ẹ ṣe ń fly káàkiri ẹ fẹ́ kí n máa post me I'm not going to honor you. If I'm not going to honor bullshit I do I've done that before and I'm not going to do it again. I will honor God on my platform simple as that. Ẹ Shilo, sì lọ. Wọ́n máa ní wọ́n ní crowd ìgbà tẹ́ ẹ dìbò níjọ́ sí. church, ní can't ṣọ́ọ̀ṣì kan láwọn ní crowd. It nothing. He do what? He can't tell nothing for you to know that if you go say yes nobody can say no. If you love yourself, will the people be crying in Nigeria? Will people be crying for money and be begging on Facebook? And be begging people in abroad? With the blessing Ọlọ́run ni? Come on, go share, go shilo, you are just evil. I'm going for now, bye for now. If you get a, want to show me, you think I, I no retreat, no surrender. These are the share money. Orí yín burú. Ẹni tó jẹ́ olórí Nàìjíríà tó bá pàṣẹ lónìí nílẹ̀ ilẹ̀ tẹ́rọ máa pọ̀ lórí wọn lórí social bẹ́ẹ̀ ni president Bọ́lá Ahmed Tinubu tó bá ń sọ̀rọ̀ níbi tó bá ti pe ìpàdé sí èrò máa pọ̀ ńbẹ̀ ni face to face èèyàn mélòó ló fọ́lọ̀ wọn lórí social media you Facebook that you are fake you are fake you failing well away very soon kó ṣe lọ ó tún ti bẹ̀rẹ̀ sí ní sí ní send message olórí burúkú i post your i post that your message olóṣèlú. your daddy ẹ ti fall orí ẹ ti burú. what is my business with you am i ṣé mo jẹ ní orí ẹ ti burú orí orí ẹ wọ́n tó sẹ́ mẹ́sẹ̀gì orí ẹ ti burú orí orí wọ́n ti orí ẹ ti burú. eh, those of you eléyìí olórí burúkú ó máa ń fẹ́ kí n máa dárúkọ all the time ni i will not mention your name olóṣì ìwọ ló máa ń click mọ́ mi lórí media all the time olórí burúkú olófo ọ̀dẹ̀ lè gbójú jáde ọmọ àlè tí bẹ́ẹ̀ bá sàn kí nìwọ náà wá ṣe ń bìbà tó jẹ́ pé Canada ló wà tó ló wà ń tòrò tó tó ń ṣorí burúkú olóṣì ọmọ àlè tó flow tó fly láti Amẹ́ríkà wá sí Canada olóṣì ṣe bó ló ti níwèé Amẹ́ríkà kó tó di tẹ́mi bá níwèé lamẹ́ríkà mi níwábí olóṣì ọmọ so ẹni tó bá ṣubú kí ló dé tó gbà kò lọ́wọ́ yín ìráyè títí yín let me go and do whatever i want to attend to somebody somebody i have a visitor let me attend to my visitor